alhamdulillah wassalatu wassalam ala rasulillahi wa ba'd adáwọ̀pẹ́ fún ọlọ́run bá wa a ṣe àlékún kí àti gẹ̀ fún anabuwa muhammad sallallahu alaihi wasallam ètò yín ètò wa adiyu nabi ìmọ̀nà nabi ó tún ti wà ní ìkàlẹ̀ báyìí àwọn ustazi wa wọ́n mọ̀ tẹ̀síwájú fún wa àwọn fadilat mudir ibrahim ibn sali organija lórí àkọlé ilé tí wọ́n ti ń bá bọ̀ asmahulahi wasifatihi àwọn orúkọ ọlọ́run ọba àtàwọn òròyìn ẹ̀ bismillahi asheik. alhamdulilayi wasalaatu wasalaamu ala nabiyina muhammad wa ala ali wa sahab wa alina ajma'in ọ̀pẹ́ ni fún ọlọ́run ọba ọba tí ó ṣe pé òun náà ni ọlágbára lérí ẹnìkọ̀ọ̀kan wa òun náà lọba tó sì já sí pé ní ń ṣètò ayé wa kò sí ẹlòmíì tí ń ṣètò ayé wa fún wa tó kọjá rẹ̀ òun náà ló lè ṣe wá bó ṣe fẹ́ abẹ́ àfi títóbi rẹ̀ àfi bẹ́ẹ̀ kọjọ járe kọmọdáwọ́ kẹ rẹ̀ dó lérí wa gbogbo dáadáa tá à ń retí lọ́dọ̀ rẹ̀ òun ni kí ọlọ́run ọba aláàkọ́mọ́sáàsì fún ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn bẹ́ẹ̀ àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún òjísánlá muhammad sallallahu alayhi wa sallam ajẹ́rìí pé ànábì yìí òun náà ni ànábì ìgbẹ̀yìn a sì jẹ́rìí pé ànábì yìí òun náà ni ẹni tó ṣe pé ọlọ́run ọba subahana wàtàhálà ó ṣe níkẹ́ fún gbogbo ayé kọ́lọ́run ọba aláàkọ́ má jẹ́ kí kí ànábì yìí má jẹ́ kí kó ṣaláì dọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa. pẹ̀lú ògùn ọlọ́run ọba ìtẹ̀síwájú ni eléyìí lérí ọ̀rọ̀ nípa àwọn orúkọ ọlọ́run ọba èyí tí ó rẹwà jùlọ. àti àwọn ìròyìn ọlọ́run ọba èyí tí ọ ga jù èyí tí a sọ pé tó ṣe pé a ti ṣe àwọn àlàyé nípa rẹ̀ fúnra wa síwájú bí ìdánilẹ́kọ̀ọ́ bíi méjì tí a dẹ̀ sọ àwọn òfin àti ìgbàgbọ́ èyí tó yẹ kí oníkálukú wa ká ní sí àwọn orúkọ yìí pẹ̀lú ògbótọ́ ọlọ́run ọba àlá a ṣe a ka àwọn orúkọ yìí fún wa lẹ́yọ̀kọ̀ọ̀kan. nítorí pé a sọ fúnra wa pé gẹ́gẹ́ bí ó ṣe rinlẹ̀ nínú hadith alimutafakun alei alimutafakun alei hadith tó ṣe pé ń bẹ nínú bukhari àti muslim ta kà fúnra wa ń jò níyì pé inna lillahi tisa'ata wa tisa'ina isman a ní ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní orúkọ èyí tó ṣe pé ọjẹ́ 99 ọgọ́rùn-ún kan ó di ọyọ kan ànábì sọ fún wa nínú hadisi yìí pé man àṣọ́ha ẹnikẹ́ni ẹnikẹ́ni tí ó bá sọ àwọn orúkọ yìí tó bá sọ dáadáa dákàlà àlìjánà yóò wọ àlìjánà nítorí pé ọ̀rọ̀ tá ànábì sọ yìí pé ẹni tó bá sọ eléyìí ní ọ̀fà tá a fi ka àwọn orúkọ yìí fún wa bó tẹ̀lé pa àti mọ́ gbọ́ dáadáa tẹ́lẹ̀ ẹgẹ bá a ti sọ fúnra wa síwájú pé àdéhìsì kan bẹ àdéhìsì tírímìsì ọkà àwọn orúkọ yìí fún wa àmọ́ nbẹ náà àwọn orúkọ yẹn tó ṣe pé kò lálàáfíà àríbi tí a lè fi há nínú ẹ̀sìn yìí pàápàá jùlọ látara pé ọlọ́wọ́n ọba kò pe rẹ̀ bẹ́ẹ̀ nínú alukur'an bẹ́ẹ̀ sì ni ànábì náà pè bẹ́ẹ̀ nínú súnà rẹ̀ àti pé mi náà bẹ tó ṣe pé a máa rí i pé súnà ní èyí tí wọ́n mú wá fún kò lálàáfíà torí ìdí eléyìí a kà àwọn orúkọ yẹn fún wa kẹ́mi àti yín ká lè láǹfààní àti lè ha sórí kí wá ṣe ihá nìkan òun náà ni a ha a tún láǹfààní àti tún mọ a tún rí i pé a gbìyànjú ká tún mọ àwọn ìtumọ̀ orúkọ yìí nítorí pé tá a bá ha ni tá a fa àwọn ìtumọ̀ orúkọ yìí tá a fi bá orúkọ yìí lò ìtumọ̀ eléyìí ni pé àti ìhà náà ni torí pé àkànlé morúkọ lásán kọjá pé àmọ́ wa ṣe iṣẹ́ tí ọmọ ta ko orúkọ yìí pàápàá jùlọ tá a bá tún kà fúnra wa náà ni àwọn etí ò sí nínú orúkọ yẹn ìta àbá ti kà kámọ̀ ìwé kò sí nínú orúkọ yẹn tọ́lá làáfíà ni ká kó nú àwọn èyí tó ṣe bí kíni tá a ti ha tẹ́lẹ̀ bó tẹ̀ jẹ́ pé nú àwọn ìròyìn ọlọ́run náà làwọn yẹn náà máa kú sí bí gbólóhùn orúkọ tí wọ́n máa ń pe ọlọ́run ọba á ní àròṣédò ní eléyìí ò sí nínú fún nínú orúkọ a máa lè fi ròyìn ọlọ́run bí eléyìí náà ni kò sí nínú orúkọ ọlọ́run àmọ́ nínú fi ròyìn ọlọ́run ọba láàánì torí ẹ gẹ́gẹ́ bá a ti sọ fúnra wa nínú òfin síwájú nípa pé a ní pe ọlọ́run ọba ní ti ọ̀jẹ́ a sì ní pe ní ti kò sọ ara rẹ̀ torí a àwọn orúkọ láti lè ha tàbádẹ̀ tún bẹ̀rẹ̀ sí ní sàlàyé àwọn ìtumọ̀ rẹ̀ náà ní díẹ̀díẹ̀ nì kí a tún ronú sáwọn ìtumọ̀ yìí ká sì máa fi ká sì máa ronú sáwọn ìtumọ̀ yìí gbogbo ìgbà tá a bá ń lo orúkọ yìí àbí tá a bá ń gbọ́ àbí tá a bá ń wí lẹ́nu kó lè jásí pé ní a máa bá orúkọ yìí lò nínú ìgbésí ayé wa láyé àwa náà sì lè jẹ́ kan nínú ẹni tó ṣe pé kí ni ọha orúkọ yìí ó sì sọ àwọn ìtumọ̀ rẹ̀ fún un. tọ́ àwọn orúkọ náà ni a kà báyìí allahu الأحد الأعلى الأكرم الإله الأول والآخر الظاهر الباطن البارئ البر البصير التواب الجبار الحافظ الحسيب الحفيظ الحفي الحق المبين الحكيم الحليم الحميد الحي القيوم الخبير الخالق الخلاق الرهوف الرحمن الرحيم الرزاق الرقيب السلام السميع الشاكر الشكور الشهيد الصمد العالم العزيز العظيم العفو العليم العلي الغفار الغفور الغني الفتاه القادر القاهر القدوس القدير القريب القوي القهار الكبير الكريم اللطيف المؤمن المتعالي المتكبر المتين المجيب المجيد المحيط المصور المقتدر المكيت الملك المليك المولى المهيمن النصير النور الواحد، الوارث، الواسع، الودود، الوكيل، alwaliyu الوهاب. àwọn eléyìí tí a kà yìí àwọn náà ni a láǹfààní àti rí nínú alukur'an alkarim pẹ̀lú ògùtọ́lọ́wọ́n ọba a tún fẹnu lé àwọn èyí tí a máa láǹfààní àti rí nínú sunna anabiwa muhammad sallallahu alaihi wa sallam tí a fi kà pé ninety nine àti kantí òdì níbi eighty one nísìnyí àbí eighty two plus láti kà báyìí. nínú àwọn èyí tó tún rinlẹ̀ nínú àdìsá nàbíwá muhammad sallallahu alayhi wa sallam alijamil alijawad alijawad yìí àwọn afáàfáà mọ́ra wọn lọ́wọ́ nípa pèsè àdìsí rẹ̀ lálàáfíà àbí kò lálàáfíà àmì ìtọ́tẹ̀sùn wọn ni pé ọ lálàáfíà alhakam alhayiyu arọ́bù. الرفيق السبوح السيد الشافي الطيب القابض الباسط الباسط المقدم المؤخر المحسن المحسن يناني àwọn afáàfáà mọ́ra wọn lọ pé ṣé ọlọ́run bá ní jẹ́ almuhsinu àbí ìròyìn rẹ̀ lásán ni níta lè fi mú òrò wà ń pa rẹ̀ lásán ni wọ́n fà mọ́ra wọn lọ́wọ́ torí ẹ èyí tí aripó sì fẹ́ súnmọ́ jùlọ òun náà ni pé ọlálàáfíà gẹ́gẹ́ bí àwọn àfáàṣẹ sọ almọ́ọ̀tì almanánu alwétèrò adajanu eléyìí ni àwọn orúkọ 99 èyí tí ọlọ́wọ̀n ọba àláàní bó ti ẹ̀já pé a ti sọ fúnra wa nínú àwọn òfin nípa pé àwọn orúkọ yìí jù báyìí lọ wọn jù báyìí lọ a sì gbàgbọ́rọ̀ gbà nínú ìgbàgbọ́ wa pé orúkọ yìí jù báyìí lọ àmọ́ tíyẹn bá tiẹ̀ rí ninety nine nínú wọn èyí tó bá rí há sórí tó sì sọ àwọn ìtumọ̀ rẹ̀ pẹ̀lú ẹ̀ irú ẹni báyìí ó dájú pé yọ wà lè jẹun náà yọ wà lè jẹun náà tí ọ̀takọ àwọn ìtumọ̀ rẹ̀ ní o tí ò gbé ọmọ ọba fọ́sun bákan náà ní tẹ́ni èyí ni tí ọ̀dà nǹkan pọ̀ mọ́ ọba subuhana wàtàhálà tí ò ṣe àwọn iṣẹ́ tí ń tako àwọn orúkọ yìí ó dájú pé yóò wọ àlìjọ́nà ọlọ́run tọ́ bóòlù á sì máa mọ orúkọ yìí nínú alukurhan kì í ṣe tí ó lè rárá láti mọ̀ láti mọ àwọn orúkọ yìí nínú alukurhan kẹrin níjọ́ tó bá ti ń ka kurhan tó bá ti rí pé ọlọ́run bá aláàyè ń mú information wá fúnra rẹ̀ nínú alukurhan kẹrin nípa pé kó kọ́ dákọ pé òun náà lọ́ba báyìí ó ti mọ màbí kínni ọlọ́run bá ń sọ orúkọ rẹ̀ nìyẹn gẹ́gẹ́ bíi pé wà tí ọlọ́run bá aláà sọ pé ọ̀húwọ́lá alẹ́ yìí yòlù kẹ́bíì òun náà lọ́ba tó jẹ́ alẹ́ alẹ́ yìí tọ́ ẹ rí i pé eléyìí kábàrò ni information ni eléyìí ni látara tá a fi mọ̀ pé orúkọ ọlọ́run ọba ni alẹ́ alẹ́ yìí àgbàtọ́ ọlọ́run bá wá ní wọ́n sẹ́mi olùbọ̀sẹ́rù òun náà ọba sẹ̀mí a rí pé eléyìí náà ní information ní kábàrù ni ọlọ́run bá pèrè ẹ̀ bẹ́ẹ̀ ni tọ́ gbogbo tá a bá ti rí pọ́lọ́run ti ń sọ̀rọ̀ ẹ̀ báyìí a tètè mọ̀ mà pé eléyìí náà ní orúkọ ọlọ́run ọba àlá àbí kábàtó wọnú àdéhìsì náà a rí pé eléyìí ọ̀nà tá a fi mọ̀ mà pé orúkọ ọlọ́run ọba lélẹ̀ wọlọ́hu wọ sí ọ̀n àlẹ́ ọlọ́run lóhun ọlọ́run ọba òun náà ní ọba wọ́ sí ọ̀n a ti mọ̀ pé wá sí ọ̀yẹ́dì pé ní information ni nípa ọlọ́run eléyìí náà orúkọ rẹ̀ nu. No àmọ́ tó bá jẹ́ pé àwọn sígà yìí bá wá tó bá wá tí èyí ṣe pé ó wá ní bí aláṣígà ti ilẹ̀ ismail almustaki báyìí tí ọba wá lérí sígà orúkọ tó ṣe pé afàyọ láti ibì kan tọkàn wá lásán bí ọ̀rọ̀ tọkàn wá níbi fíìlì lásán tó jẹ́ pé mustaku ní látara iṣẹ́ míì eléyìí ni àní sọ pé orúkọ ni bó ti jẹ́ pé àwọn àfáà míì ni wọ́n máa kà kún orúkọ bóyá ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ọ sọ pé wàhùwà yáàdì ṣèwádìí pé eléyìí náà ni information náà ló máa túmọ̀ àmì eléyìí ni àní tibẹ̀ mú orúkọ aláàwá gẹ́gẹ́ bí ó sì gbajúmọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa bó ti jẹ́ pé àwọn àfa mi ni wọ́n máa fi irú àwọn eléyìí náà ni wọ́n máa fi mú orúkọ ọlọ́run ọba aláà jáde àmì tí ó kílẹ̀ jùlọ tàbáwò rẹ bí anabiwa muhammad sallallahu alayhi wa sallam ṣe ń bá ń dárúkọ ọlọ́run ọba pé ọlọ́run ní ń jẹ́ báyìí yóò mú wá lọ́nà èyí tí ó jẹ́ pé alìkísìmọ̀lẹ̀ mùsàkù ọ̀run orúkọ tó ṣe dékè ni tá a fàyọ kò ní jẹ́ fíìlì èyí tí a fàyọ eléyìí jẹ́ bí ó ṣe jẹ́. nínú àwọn orúkọ tí a ti wá kà yìí a fẹ́ sọ àwọn ìtumọ̀ orúkọ yìí fún wa níwọ̀nba kí a lè gbọ́ yé ká sì lè mọ bó o ló ṣe yẹ ká máa pe ọlọ́run ọba ọba adẹ́dàá ta a bá sì ń pa àwọn orúkọ yìí bó ló ṣe ká máa bọ ọlọ́wọ́n bá lù nínú àwọn orúkọ yìí. alákọ̀ọ́nà ìjọ ni ọlọ́ọ̀hù tó jẹ́ póun náà ni èyí tó gbajúmọ̀ jù nínú orúkọ ọlọ́wọ́n ọba kí ni ìtumọ̀ eléyìí ìtumọ̀ eléyìí òun náà ni pé gbólóhùn ìtumọ̀ ni ọba tó ṣe pé èèyàn máa jọ́sìn fún alimustahiku le ìfọ̀rọ̀dìhí bìlẹ̀ ìbàdà ọba tó ṣe pé ó lẹ́tọ̀ọ́ sí kó jẹ́ kóhun nìkan láàfún ní ìjọsìn ní tìtorí ìwé kínni lèmọ̀ tásọ̀fà bíhi min sifatin wàhíyá sifatu kamalin ní tìtorí àwọn nǹkan tọ́lọ́wọ́n ọba aláṣubuhánà wàtàálà tó gbàròyìn pẹ̀lú rẹ̀ nínú àwọn ìròyìn oríṣiríṣi tó jẹ́ pé àwọn ìròyìn ẹ̀wà yìí nìyí ìròyìn pípé ni fọlọ́wọ́n bá àlá ìdí ni tọ́lọ́wọ́n bá àlá àfi lẹ́tọ̀ sí pé òun nìkan lọ́ yẹ ká sìn irú àwọn ìròyìn wo lọ́lọ́wọ́n bá àlá àti gba ìròyìn pẹ̀lú ẹ̀ tó ṣe pé òun nìkan lọ́ ní àwọn ìròyìn yìí náà sì ní ìròyìn pípé sì ní á ní òun lọ́run lọ́ dẹ́dà òun lọ́ dá gbogbo ayé ọba tó dá gbogbo ayé tí ò sẹ́lòmíì tó kún lápá tí ò sẹ́lòmíì tó kún lọ́wọ́ láti dáyé yìí á rí pé òun nìkan ọba tó lẹ́tọ̀ sí ròyìn yìí òun nìkan náà lọ́ yẹ kọ́ lẹ́tọ̀ sí ìjọsìn tá a bá wò dáadáa alọ́lọ́wọ́ bá yìí òun náà lọ́ba ti ń tọ́jú gbogbo ayé òun náà ní ń kọ̀ǹtúrò gbogbo ayé ìgbà tí ò ti sẹ́lò míì mọ́ tó ṣe pé ń bá kọ̀ǹtúrò rẹ̀ òun nìkan náà lọ́yẹ ká máa sìn nígbà ti mọ̀ pé omi ọ̀sán ọ̀ṣogbo kò bá wa kọ̀ǹtúrò ayé kò kò sí ṣe lọ dá wa kò lè fún wa lọ́mọ kò lè si nǹkan kan fún wa bẹ́ẹ̀ léegun ìgúnnu àti gbogbo ẹ̀ òòṣà ọba tààlà gbogbo àwọn nǹkan yìí àmọ́ kó àwọn kọ́ ni wọn dá wa àwọn kọ́ ni wọn sì ń kọ̀ǹtúrò ayé ó jẹ́ sí pé kí ni àwọn ènìyàn yóò lẹ́tọ̀ọ́ sí ká máa sìn wọ́n ọlọ́run ọba nìkan ló lẹ́tọ̀ọ́ sí sísìn eléyìí ni ìtumọ̀ ọ̀lọ́ ìwọ́ tó bá tí wọ́n ń pe orúkọ yìí máa fi orúkọ yìí bọ ọlọ́run ọba àlálò mọ́ pe aláwù lásán kọjá pé ó tún máa wá se tí ọmọ tako orúkọ yìí nínú àwọn orúkọ ọlọ́wọ́n ọba tá a ti kà fúnra wa arrahman arrahim nínú orúkọ tá a kà fúnra wa nínú orúkọ ọlọ́wọ́n ọba aláàní orúkọ eléyìí náà ni orúkọ méjì kan ni tó ṣe pé à ń fi ń pe ọlọ́wọ́n ọba subahánahu wàtàhálà ìtumọ̀ rẹ̀ ni pé zuhrahmati alwaasi'a al'adhima alẹ́tì wàṣẹ àti kólà ṣẹ̀yìn ìtumọ̀ eléyìí ni pé ọlọ́wọ́n ọba ọba tó ṣe pé òun lọ́ba oníkẹ́ tí kẹ rẹ̀ gbáàyè tí kẹyẹn sì ní tọ́jẹ́ ìkẹ́ tó tóbi tó sì kárí gbogbo nǹkan a rí i pé kò séèyàn kan láyé kò sẹ́dá kan láyé tó lè nírúurú yìí lára ìkẹ́ rẹ̀ tóbi ó gbáàyè ó sì kárí gbogbo nǹkan gbogbo ẹni tọ́lọ́run bá ní kó níkẹ́ lọ́wọ́ láyé yìí àtàrà àkẹ́tọ́lọ́run ti ń wá bákan náà gbogbo ẹni tó bá nìkẹ́ lọ́wọ́ láyé nísìnyí ìkẹ́ rẹ̀ ò lè kárí gbogbo nǹkan àwọn èèyàn kò lè kárí gbogbo ayé kò lè kárí gbogbo tí ń sọ ìṣẹ̀lẹ̀ láyé ìkẹ́ tọ́lọ́wọ́n ọba àlá ó dórí ẹranko ó dórí ìtí ń mí ó dérí ntí òmí ó dérí àwọn èèyàn ó dérí àlìjànú ó dérí màláìkà áta ó fi dérí nǹkan táwọn ọmọ ènìyàn fi ń gbádùn láyé ìkẹ́ ọlọ́run náà ní gbogbo ẹ̀ torí ẹ̀ ìtumọ̀ ìkẹyìí nì nígbà tó ti wá kárí yìí tó sì jásí pé ní kò sírú ẹni tó ti bí kíni tá a lè fún ní ròkẹ́ yìí ajásí pé rú ọlọ́run ọba yìí náà lọ́yẹ ká mọ̀ pé òun náà lọ́ba tó tó sìn ká sì mọ forúkọ yìí bá a lò ká mọ̀ fi bá a lò ìkẹ́ tọ́lọ́run ọba tá a tún wá ń sọ yìí náà nì ìkẹ́ yìí ni ń tún máa dá aṣáálẹ́sà fáwọn tí wọ́n bá jẹ́ àlèmọ̀tẹ̀kùn àwọn tó ṣe pé wọ́n bá jẹ́ àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba aláàmà ṣe kí ni ìmọ̀ dákẹ́ ìsàlẹ́sà fún wọn. àwọn tó ṣe pé wọ́n jẹ́ àwọn ẹni ẹni rẹ̀ àwọn tí wọ́n ń tẹ̀ láwọn òjíṣẹ́ rẹ̀ ní lódodo ọlọ́run tó máa dákẹ́ ìsà ìmọ̀ dáṣà lẹ́sà fún wọn. torí ẹ̀ tá a bá ń gbọ́ gbólóhùn arahman arahim ìtumọ̀ yìí ni ká máa gbọ́ yé lábẹ́ rẹ̀ ká sì mọ̀ pé kẹyọ ọlọ́run ọba ọkọjá ní téèyàn máa fi rún mú ó sì kọjá ntẹ́yìn ọmọ wa wò pé àbí ìkẹ́ ọlọ́run tún débi ẹ̀ kò síbi tí ìkẹ́ ọlọ́run bí ẹ̀ máa ń bẹ nínú sàlẹ̀sàlẹ̀ lẹ̀kẹ́ ẹ̀jẹ̀ lọ́hùn ìkẹ́ ọlọ́run bá láàdé bẹ̀ torí ẹ̀ ká màkọ́ lọ́run ní jẹ́ báyìí ká sì máa béèrè kẹ́yìn lọ́dọ̀ rẹ̀ ká má béèrè lọ́dọ̀ ẹlòmíì àtòrí nìkan ló lè ṣe é. nínú àwọn a ti dárúkọ fún wa tí a ti dárúkọ fúnra wa eléyìí náà ni orúkọ ọlọ́run ọba méjì ni tó ṣe pé àwọn méjèèjì ní yadulani bimantu kihima ala anallaha subhanahu wa ta'ala hafidhun a'amala ibadihi orúkọ tá a dákọ yìí orúkọ méjèèjì yìí àwọn méjèèjì ń tọ́ka sí pẹ̀lú gbólóhùn wọn yìí gbólóhùn hivlu tọ́jà látara rẹ̀ yìí sísọ gbólóhùn méjèèjì ń tọ́ka sí pé ọlọ́run ọba subhana wa ta'ala ọba tó ṣe pé ń de gbogbo iṣẹ́ ẹ̀dá rẹ̀ ń de mọ́lẹ̀ ni iṣẹ́ ẹ̀dá èyí tó dáa ni àtèyí tí ò dáa ni èyí tó fúyẹ́ nínú iṣẹ́ wọn ni àtèyí tí kò fúyẹ́ tó wúwo nínú iṣẹ́ wọn ni èyí tó pamọ́ ni àtèyí tó hàn ọlọ́run ọba ń de gbogbo ẹ̀ mọ́lẹ̀ pátápátá tá a bá ní ká wo orúkọ yìí bó ṣe wà gẹ́gẹ́ bí gbólóhùn yìí gẹ́gẹ́ bí gbólóhùn yìí tá a bá ní ká wò. bákan náà orúkọ yìí pẹ̀lú gbólóhùn rẹ̀ yìí ó ń tọ́ka sí pé ọlọ́run ọba subhana wa ta'ala láàyè ríbo àní ilmi yìí nǹkan kan ò lè pamọ́ kó o níbi ìmọ̀ rẹ̀ almuhitu bi kulli shay'in ìmọ̀ rẹ̀ tó ṣe pé ọ̀rọ̀ kiri ká gbogbo nǹkan pátápátá nǹkan kan ò lè pamọ́ tó ṣe pé nǹkan yẹn ni ọwọ́ àdá gẹ́gẹ́ bíi kò lè pamọ́ fún ìmọ̀ ọlọ́run ọba gbogbo ẹ̀ ọba aláǹdé malẹ̀ nínú iṣẹ́ wa. eléyìí ìtumọ̀ kan nìyẹn fún orúkọ yìí látara pé kí ni tá a bá ní ká wo gbólóhùn orúkọ yẹn. bákan náà tá a bá wá sọ̀rọ̀ nípa pé ọlọ́run ọba ní jẹ́ alhafizu tí gbogbo wa mọ̀ náà ni bí ká sọ pé ọba ti ń sọ wa bẹ́ẹ̀ ni ọlọ́run ọba ní ń sọ wa lóòótọ́ ẹnìkan ò lè sọ́ra rẹ̀ sísọ ọ̀tọ̀ ọlọ́run ọba wa pín sọ́nà méjì lábẹ́ ìtumọ̀ orúkọ yìí ìtumọ̀ rẹ̀ ni pé fọwọ́wá hifdhuhu lè jẹ̀mí ìlmọ̀kàlùkọ́t ìsọtọ́lọ́wọ́n ọba àlá ti ń sọ gbogbo ẹ̀dá pátápátá òun náà ni pé ọlọ́run ọba àlá ń sọ gbogbo ẹ̀dá bìtẹ̀ ìsírìhí لها ما kí ويحفظ wàyà يعني bìnníyàtìhà ìyẹn ni pé ọlọ́run bá aláàṣẹ nírọ̀rùn fún gbogbo ẹ̀dá rẹ̀ pátápátá in tí ó mọ̀ dáàbò bò wọ́n ó sì ń rọrùn fún wọn in tí ó mọ̀ dáàbò bò wọ́n ó sì ń rọrùn fún wọn ẹ máa wò lápèjúwe ńsìn ojú wa ó fi pèǹpè jù síbẹ̀ ó fi run ojú síbẹ̀ tátẹ́gùn bá ń bọ̀ tí bá ń bọ̀ tó bá jẹ́ pé yọ̀ọ̀bá fẹ́ lójú wa àwọn irun yọ̀ọ̀ máa dá padà gbàmítà bá sáré da ipajúdé kò ní jẹ́ kí aburú ọ̀hún sí kínni atẹ́gùn ọ̀fẹ́ tí ọ̀dà wọnú ojú wa nínú etí wa ọlọ́run ọba subahana wa ta'ala ó fi àwọn irun kan síbẹ̀ àwọn irun yìí náà ní ti ń ṣe ó ní ti ń ṣe láti fi máa dáàbò bo etí wa náà ni káwọn nǹkan tí ọ̀dà àbáwọn ìdọ̀tí míì kọ́mọ́ bá gbàbẹ̀ wọlé àìwá mẹyin tó lọ́wọ́ bá aláàṣẹ fáwọn ọmọ tí fi ń dáàbò bò wá látọ̀dọ̀ ara rẹ̀ kọ́dọ̀ ọlọ́wọ́ bá aláàdáàbò bò wá débi pé ó ń nà wá lẹ́nu àwọn ìmọ̀ kan tó ṣe pé a lè mọ lo àwọn ìmọ̀ yìí láti fi sọ̀síìdì nínú ìgbésí ayé wa láti fi darí ìgbésí ayé wa láti fi ṣe àwọn nǹkan tí ó wúlò fún wa nínú ìgbésí ayé wa ara sísọ ọlọ́run ọba aláàánú kò fi wálẹ̀ ara àdáàbòbò tọ́lọ́run ọba aláàánú ṣe fún wa lélẹ́yìn kò fi wálẹ̀ tó bá yẹ pé ọba aláàbá gbé akalẹ̀ lásán láyé mìbàyí tó yẹ gbogbo tí ó wúlò fún wa kò darí wa síbẹ̀ ntí ọjà àǹfààní fún wa kò pé làákàyè wa lọ síbẹ̀ ajẹ́ pé ọlọ́run ọba ò fokọ̀ yìí bá wa lò lára pé wọ́n ń fokọ̀ yìí bá wa lò ń sọ wa ń dáàbò bò wá ló fi jẹ́ pé ń tọ́ka wa ń tọ́ wa sọ́nà ń dàrẹ́ẹ̀tì wa síbi gbogbo tó ṣe pé kíni yóò jẹ́ àǹfààní fún wa láyé ara sọ ọba ni. lára sọ ọlọ́run òun náà ni pé ọlọ́run bá aláàtọ́ máa ń sọ gbogbo ẹ̀dá rẹ̀ pátápátá pẹ̀lú ìdẹ̀ra rẹ̀ ń sọ gbogbo wa pátápátá kúrò níbi aburú lára pé ọlọ́run bá ń sọ wa kúrò níbi aburú ọyìn àwọn màláìkà kan tì wá tá à ń pè wọ́n ní alhavadọ̀ ó ní wọ́n máa dúró tì wá kó máa dáàbò bò wá kúrò níbi àwọn nǹkan tí ọba ṣe wá ní sùtá tá a bá sùn ta ní sọ wa ọlọ́run ni kì í ṣe ọkọ̀ àtòjì ìdìtọ́ ọ̀pá ní sọ ọlọ́run ọba aláṣubahánu wàtàálà òun ní sọ wa torí ẹ lára sísọ ọlọ́wọ́n ọba ni pé ọlọ́wọ́n ọba aláàtọ́yìn àwọn màláìkà yìí ti wà kán máa sọ wa ìyẹ̀dùfàrúnà ànàmínà dọ́rẹ̀ wàlágà àwọn màláìkà yìí wọ́n máa dáàbò bò wá kó o fún ọmọnìyàn kọ̀ọ̀kan kó o níbi tó lè nílà tó lè jẹ́ sùtà fún wa nínú àwọn nǹkan tó ṣe pé ń lọ láyé tí èyí bá sọlá ìsọ ọlọ́wọ́n ọba aláàní fún ẹnìkọ̀ọ̀kan wa àti orúkọ rẹ̀ èyí tó ṣe pé fi ń bá wa lò àwọn ibi tá a ti ń rí ìdáàbòbò ní pàápàá jùlọ tá a bá sọnù lé àmọye ìgbà làkèké ọba ti máa gán wa àmọye ìgbà kankan yẹn ọba ti máa gán wa àmọye ìgbà lẹjọ ọba ti sọ wa ọlọ́run ọba láàánú ń dáàbòbò wa kò mí gbogbo rẹ àwọn nǹkan báyìí tọ sísọ ọlọ́run ọba tó kárí ni sísọ ọlọ́run ọba tó wá jẹ́ special eléyìí ni máa ń bẹ fáwọn ẹni ọlọ́run ọba nìkan ni ìmọ̀ ń bẹ fáwọn ẹni ọlọ́run ọba nìkan ni ìdáàbòbò tọ́lọ́run ó ṣe fún wọn bí eléyìí tábà ní ọlọ́run alhafidhu ni a jẹ́ pé máa dáàbò bo àwọn tí wọ́n jẹ́ ni rẹ̀ kó mina fitani níbi aburú gbà wọ́n mina ṣubuhati níbi ìrójó wọ́n ṣahawati gbogbo adùn ayé èyí tó ṣe pé ìmọ̀ máwọn èèyàn kọ lọ ọlọ́run ọba àlá ọlọ́run ọba ọmọ darí àwọn tán jẹ́ ni rẹ̀ special yóò mọ̀ darí wọn kó mbẹ́ wọn ò ní sojú kòkòrò obìnrin wọn ò ní sojú kòkòrò owó wọn ò ní sojú kòkòrò àwọn nǹkan nǹkan tó ṣe pé yóò mọ̀ mú wọn ṣe ọlọ́run ọba subahánahu wàtàhálà bákan náà nínú ìdáàbòbò special tọ́lọ́run ọba láàánú sí àwọn ẹrú rẹ̀ tí wọ́n súnmọ́ jùlọ òun ni pé yóò mọ yọ wọ́n jáde ó ti kó nínú àwọn ìwà àbàjẹ́ pẹ̀lú pé kó dáàbòbò wọn báyìí kó sì fún wọn ní ìrọ̀rùn àti àlàáfíà kò níbi irú àwọn nǹkan báyìí kọ́dọ̀ ọlọ́run ọba máa dáàbòbò àwọn ẹni rẹ̀ kò níbi kíni yóò dáàbòbò wọn kò níbi aburú àlìjànú àti aburú àwọn èèyàn yóò mọ̀ wá ràn wọ́n lọ́wọ́ lérí àwọn ọ̀tá wọn tí wọ́n jẹ́ èèyàn ni àbálẹ̀jànú kọ́dà ọlọ́run ọba ni yóò mọ̀ dáàbò bò wọ́n kó o níbi kíni kó o níbi ète táwọn èèyàn bá ń dá nípa wọn. eléyìí òun ni ìdáàbòbò tó special tọ́lọ́run bá aláà tí mo fi ń bá wọn tí wọ́n jẹ́ àwọn èèyàn rí nínú àwọn ẹrú rẹ̀ tí mo fi ń bá wọn lò ọlọ́run bá aláà sọ olóní iná yòdáàfi ọ̀rọ̀ ánilẹ̀dínà àmánu ọlọ́run lémi ọlọ́run ọba èmi ọlọ́run ọba ní máa jẹ́ defend èmi ní máa defend àwọn tó jẹ́ kí n jẹ́ defender fún àwọn tó ṣe pé wọ́n bá jẹ́ni tó gbọ́ ọlọ́run ọba gbọ́ lọ́nà tọ́tọ́ àti ti ọ̀yẹ́ torí ẹ̀ gbólóhùn alhafidhu yìí agbọ́dọ̀ mọ̀ pé lára orúkọ ọlọ́run ni tí sì bá gbogbo ọmọ nìyẹn kakọ́kọ́ lò torí ẹ̀ ìsọ ọlọ́run ọba ń bẹ pẹ̀lú wa ká sì máa gbà pé orúkọ yìí ó lágbára ju àwọn tí ń pe àjẹ lọ àbáwọn tí ń pe oṣó lọ torí ẹ oṣó ò lè sọ wà àjẹ ò lè sọ wà ọlọ́run ọba nìkan lọba tó mọ̀ wá sọ́jú ara wa lọ tó sì mọ̀ sọ́jú àwọn tó ṣe pé àfi ń pa nǹkan pọ̀ mọ́ ọba aláàyè lọ torí ẹgbẹ́ ẹni tí bá ti ń dárúkọ yìí kọ́ mọ̀ pé òun gbọ́dọ̀ máa ronú àwọn ìtumọ̀ yìí mọ́ orúkọ yìí torí ẹ̀ ń ṣá tààlà á dúró báyìí ná àtọ́lọ̀ má tún láyé di ọ̀la a máa tẹ̀síwájú nínú ìtumọ̀ orúkọ ọlọ́wọ̀n ọba àlá tá a sì fẹ́ kíkálukú wa káde mọ́lẹ̀ kọ́lọ́wọ̀n ọba àlá kọ́mọ́sàsì wa láǹfààní pẹ̀lú àwọn nǹkan tí a sọ yìí wasallallahu ala nabi yina muhammad wa ala alihi wa asahabihi wa sallama. alhamdulillah adáwọ̀pẹ́ fún ọlọ́run ba tí ó ṣe nírọ̀rùn fún àwọn olùkọ́ wa <clears throat> tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ náà ní àti òwúrọ̀ tó ọ̀rọ̀ náà ni tí a ti gbọ́ yìí bó ńlá ṣe bá àwọn orúkọ ọlọ́run bá lò nínú àwọn tí wọ́n ṣàlàyé fún wa wọ́n jẹ́ kó wa báyìí pé ọlọ́run bá ní àwọn orúkọ tó rẹwà nínú ẹ̀ náà ni pé ọlọ́run bá ọba tó máa ń ṣọ́ ẹ̀dá ni àwa náà bó ńlá ṣe wá gbára lé ọlọ́run bá látara pé ìṣọ́ tó ń ṣọ́ wa yìí ṣá a lérò pé tí ọlọ́run bá lòun máa ń ṣọ́ wa àwa lérò pé ọlọ́run bá ń tàn wa ni ìṣọ́ yìí ń bẹ pẹ̀lú ọlọ́run bá nǹkan míì lágbára lé tó yẹ pé yóò padà já julẹ̀ bóòlì yóò ṣe ní góòdù lọ́wọ́ tí ó wà máa wá nǹkan tí ò tó góòdù ní ọ̀hún tí ó máa wá káàkiri ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí wọn ò kọbi ara sáwọn orúkọ ọlọ́run báyìí eléyìí tọ́lọ́run ṣàlàyé fún wa nu kùránì rẹ̀ àbẹ́yìí tí anabuwa muhammad sallallahu alayhi wa sallam tó ṣàlàyé nínú súnà rẹ̀ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn orúkọ yìí ni wọ́n ti sọ fún wa nínú kùránì àbẹ́yìí tó wá nínú súnà anabuwa muhammad sallallahu alayhi wa sallam tó à ń dúpẹ́ fún àwọn tí ọlọ́run lò ní sábàbí olùgbọ́wọ́ ètò yìí tí wọ́n ti ń babọ̀ láti ọjọ́ tó ti pẹ́ ẹ̀bẹ̀ ní ẹ̀bẹ̀ lábẹ́ aláwòrán kọ́nà kó bá wa san ní ẹ̀sùn ẹ̀ ní ayé ń bìbà àtijọ́ ìgbìndàrí kìíyá mọ̀ àwọn tí ó bá fẹ́ darapọ̀ mọ́ ètò yìí náà láti tún máa ràn wá lọ́wọ́ á pè nọ́mbà yìí fún wa àbí àwa tí a ní béèrè lórí in tí wọ́n bá wa sọ yìí àbí lórí ọ̀rọ̀ míì lórí àlámọ̀rí ẹ̀sìn wa ká pe nọ́mbà tí ó ń bọ̀ wá yìí pé O oh O oh three 080 32 48 06 15 lẹ́ẹ̀kan sí 080 32 48 06 15 ẹni tí ó ń darí ètò ní àti òwúrọ̀ òun náà ni ọ̀rẹ́ yín ọmọ ìyá yín munirudeen mustapha a tún máa pàdé lórí ètò yìí ní àkọ́tún ní ọ̀la asalaamu alaykum wa rahmatulahi wa barakatu wa barakatu wa barakatu.